Galatia orí kẹta. Ẹ̀yin ará Galatia, ẹ mà kúkú gan o. Ta ni ń dì yín rí? Ẹ̀yin tí a gbé Jésù tí wọ́n kàn máa gbélébùú sí níwájú gbangba. Nǹkan kan péré ni mo fẹ́ bi yín. Ṣé nípa iṣẹ́ òfin ni ẹ fi gba ẹ̀mí ni tàbí nípa ìgbọràn ìgbàgbọ́? Àṣé ẹ ṣìwèrè tó bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan ti ẹ̀mí ẹ wá fẹ́ fi nǹkan ti ara parí gbogbo ìyà tí ẹ ti jẹ àwa jẹ lásán kò lè jẹ lásán ṣé nítorí pé ẹ ń ṣe iṣẹ́ òfin ni ẹni tí ó fi ẹ̀bùn ẹ̀mí fún yín ṣe fún yín lẹ́kùnrẹ́rẹ́ tí ó tún ṣiṣẹ́ ìyanu láàrin yín tàbí nítorí pé ẹ gbọ́ ìyìn rere ẹ sì gbà á bí Abraham ti gba Ọlọ́run gbọ́ tí Ọlọ́run wá gbà á gẹ́gẹ́ bí olódodo kí ó yé yín pé àwọn ẹni tí ó bá gbàgbọ́ ni ọmọ Abraham ìwé mọ́ ti sọ tẹ́lẹ̀ pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run yóò fi dá àwọn tí kìí ṣe Júù láre ó wàásù ìyìn rere fún Abraham pé. gbogbo àwọn tí kìí ṣe Júù yóò di ẹni ìbùkún nípasẹ̀ rẹ̀. èyí ni pé àwọn tí ó gbàgbọ́ rí ìbùkún gbà bí Abraham ti rí ìbùkún gbà nítorí pé ó gbàgbọ́ àti fi gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ òfin gégùn nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ègbé ni fún gbogbo ẹni tí kò bá máa ṣe ohun gbogbo tí a kọ sínú ìwé òfin. ó dájú pé kò sí ẹnikẹ́ni tí ọlọ́run yóò dá láre nípa òfin nítorí a kà á pé. olódodo yóò wà láàyè nípa ìgbàgbọ́. ṣùgbọ́n òfin kì í ṣe ìgbàgbọ́ nítorí a kà á pé. ẹni tí ó bá ń pa gbogbo òfin mọ́ yóò wà láàyè nípa wọn. Kristi ti rà wá padà kúrò lábẹ́ ègún òfin ó ti di ẹni ègún nítorí tiwa nítorí ó wà ní àkọsílẹ̀ pé. ègbé ni fún gbogbo ẹni tí wọ́n bá gbé kọ́ sórí igi. ìdí rẹ̀ ni pé kí ìbùkún Abraham lè kan àwọn tí kì í ṣe Júù nípasẹ̀ Kristi Jésù kí a lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. ẹ̀yin ará ẹ jẹ́ kí a lo àkàwé kan nínú ìrírí ènìyàn gẹ́gẹ́ bí àṣà nígbà tí a bá ti ṣe májẹ̀mú tán kò sí ẹni tí ó lè yí i padà tàbí tí ó lè fi gbólóhùn kan kún un nígbà tí ọlọ́run ṣe ìlérí fún abrahamu àti irú ọmọ rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ gbogbo irú ọmọ rẹ̀ ni ọlọ́run ń sọ ṣùgbọ́n ọmọ kan ṣoṣo ni ó tọ́ka sí ó sọ pé a ti fún irú ọmọ rẹ ọmọ náà ni kristi kókó ohun tí mò ń sọ ni pé òfin tí ó dé lẹ́yìn ọgbọ̀n lé ní irinwó ọdún kò lè pa májẹ̀mú tí ọlọ́run ti ṣe rẹ́ ìlérí tí ọlọ́run ti ṣe kò lè torí rẹ̀ di òfo nítorí bí ènìyàn bá lè di ajogún nípa òfin a jẹ́ pé kì í tún ṣe ìlérí mọ́ bẹ́ẹ̀ sì ni nípa ìlérí ni ọlọ́run fún Abraham ní ogún ipò wo wá ni òfin wà kí ènìyàn lè mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ni ọlọ́run ṣe fi òfin kún ìlérí pẹ̀lú ọmọ tí ó ṣe ìlérí rẹ̀ fún yóò fi dé láti ọwọ́ àwọn áńgẹ́lì ni alárìnà ti gba òfin ètò tí alárìnà bá lọ́wọ́ sí sì ti kúrò ní ti ẹyọ ẹnìkan ṣùgbọ́n ọ̀kan ṣoṣo ni ọlọ́run ǹjẹ́ òfin wá lòdì sí àwọn ìlérí ọlọ́run níbí rárá o bí ó bá jẹ́ pé òfin tí a fi fún ni lè sọ ènìyàn di alààyè ènìyàn ìbá lè di olódodo nípa òfin ṣùgbọ́n ìwé mímọ́ ti sọ pé ohun gbogbo wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ṣùgbọ́n kí àkókò ìgbàgbọ́ yìí tó tó a wà nínú àtìmọ́lé lábẹ́ òfin a ṣe wa mọ́ títí di àkókò ìgbàgbọ́ yìí èyí ni pé òfin jẹ́ olùtọ́ wa títí Kristi fi dé kí a lè dá wa láre nípa ìgbàgbọ́ nígbà tí àkókò ìgbàgbọ́ ti dé a kò tún nílò olùtọ́ mọ́ nítorí gbogbo yín jẹ́ ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù nítorí gbogbo ẹni tí ó ti ṣe ìrìbọmi nípa ìgbàgbọ́ nínú Kristi ti gbé Kristi wọ̀ kò tún sí ọ̀rọ̀ pé ẹnìkan ni Júù ẹnìkan ni Gíríkì mọ́ tàbí pé ẹnìkan jẹ́ ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí gbogbo yín ti di ọ̀kan nínú Kristi Jésù tí ẹ bá jẹ́ ti Kristi a jẹ́ pé ẹ jẹ́ irú ọmọ Abraham ẹ sì di ajogún ìlérí.